káwá sọ pé ọmọ ò dàgbà tó fi kú ọmọ ò tí ìbàlágà tó fi kú ṣé ọmọ yẹn ṣáàṣì mọ́ ìsìláàmù ni àbí àṣì mọ́ ẹ̀sìn mìíràn ànábì wá fún wọn lésì pé Allahu aalamu bima kanu amilin Allahu aalamu bìmọ̀kánú àmìlìn ọmọ tó bá kú láìsí ìbàlágà ọlọ́run ló nímọ̀ jùlọ nípa aṣẹ́ tí ó ṣe tó bá bàlágà ọmọ oríkì ìmọ̀ ọlọ́run ni alima bìmọ̀kánà ọlọ́run ọba nímọ̀ nípa tí ń bẹ wàmáyẹkùnù kẹ́yífà káànà ohun tí ó tún máa bẹ bọ́wọ́ ni ó ṣe máa bẹ. ọlọ́run nímọ̀ nípa rẹ̀ ọlọ́run tún nímọ̀ nípa máa lámúyẹ̀kún ohun tí ó bẹ ìzà ìzàkáànà tí ó bá bẹ kẹ́yífà káànà bí ó ṣe rí. bírú wa yóò bá dàgbà láyé tá a ti kú ká tó bàlágà ọlọ́run ti mọ̀ pé bá a ṣe ríre. téèyàn kú rèwerèwe yẹn láì tí bàlágà kò da ọ̀rọ̀ rú mọ́lọ̀ lọ́wọ́ àwa tá a dàgbà ọlọ́run fún wa ń ṣẹ̀ṣẹ̀ ni a kàn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ó fún wa níṣẹ́ rí ṣe bí èèyàn ò dàgbà ọlọ́mọ tí ó yà ọmọ tí ó yà kù dàrú lágbà ọlọ́run ti mọ̀ ọ́ tó sì ti pa ń rèwerèwe ọmọ tí ó sì ya àfa lágbà ọmọ tí ó dẹ́lẹ̀ lágbà aláwo ti mọ̀ ọ́ nítorí náà kíkọ́ ni kó o arábìnrin yẹn kò lọ́rọ̀ gbọ́ kì í gbọ́ràn ń tó o ṣe níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tí bàbá rẹ fi kọ̀ ọ́ lọ́mọ. o tún wá rí ọ̀nà láti padà sínú ìsìláàmù o tún wá ń ṣe mọ̀nàmọ́ná. o tún ń ṣe mọ̀nàmọ́ná. ohun tó fẹ́ máa ṣe nìyẹn. lábẹ́ constitution Nigeria, freedom of religion wà ẹ jẹ́ kó lo freedom of religion yẹn but tó bá ga sí pé lórílẹ̀‐èdè islam ni ọ̀rọ̀ ò ní gba bẹ́ẹ̀ lọ o ìdájọ́ rí dà ìdájọ́ rí dà ni wọ́n ṣe fún o apostasy ìdájọ́ rí dà ni wọ́n ṣe fún o pa ẹ̀sìn ẹ̀ kórè ẹ kú ọlọ́run rẹ̀. ìwọ pa ẹ̀sìn dàwò kí orí rẹ kó ṣe kí ni kó kú ọlọ́run rẹ̀ ìdájọ́ apostasy nìyẹn ẹni tó bá kó o mọ̀ but she is uh, enjoying freedom of religion lábẹ́ constitution nàìjíríà eléyìí tíjọba nàìjíríà ọ̀dàn fún lọ́jọ́ àlèkè àmọ́ insha allah ṣùgbọ́n ìjọba kan ò sọ fún ọ pé dandan kó wà pẹ̀lú ẹni tí ẹ̀sìn wa àti ẹ̀ tí ò papọ̀ so therefore ọ̀lẹ́tọ̀ láti dàìfọ́ọ̀sì ẹ̀ lẹ́yìn náà mo wá fẹ́ pè wá sákìyèsí sí àlámọ̀rí ńlá kan lórí ọ̀rọ̀ yìí torí pé nínú ọ̀rọ̀ arákùnrin yìí ó fi hàn wípé nígbà tó ń fẹ́ ọ̀rọ̀ ò tí ì yé òun náà lọ títí tàbí alára gbogbo ohun tó sámọ̀ ní ìsìláàmù náà ni pé kéèyàn máa kírun mo wá tún bí léèrè náà lónìí wípé àwọn ètí ń bẹ ń lé toró ní oníyàwó mẹ́ta àwọn tí ń bẹ́ ń léhun wo ni wọ́n ń gbà kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ah, ó ní wọ́n nkiru ń kírun náà ni mo ní ọmọ ah! léwu sórí gbogbo ẹni tí kò mọ̀ irun nìkan lọ nínú ìsìláàmù yìí kò lè nírun kò lè nírun bóò ni ó ṣérun nípìlẹ̀ ni irun kọ́ nípìlẹ̀ àkìídà nípìlẹ̀ àkìídà ti dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ dídàrú tí àkìídà dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ló fi já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé àfáàfáàfáàfáàfáà nílùú yìí wọ́n ti di ilé olóògùn wọ́n ti di ilé olóògùn tẹ́ ń bá péyàn láàfá lù yìí olóògùn ni wọ́n ń dákọ̀ olóògùn ni ní technical meaning tẹ́ ń bá péyàn láàfá ńlẹ̀ Yorùbá àdàpé olóògùn tún ni torí pé kò sí àáfàá nílẹ̀ Yorùbá tí kì í ṣe olóògùn ọ̀rọ̀ àkídọ̀ òye wọn ìgbà tí súnà dé la tó ń pa bìyàbìdú ẹ̀ wípé ẹ má ṣoògùn mọ́ ẹ má ṣe àwúre mọ́ ẹ má ṣe ọṣẹ ìtajà mọ́ ẹ má ṣe oògùn olè mọ́ ẹ má ṣe oògùn eh, eh, àwọn oògùn ńláńlá tí ẹ máa súnà òun ló jẹ́ ká rí ìmọ́lẹ̀ ní ti ohun tá a bá lọ́wọ́ àwọn bàbá ológun samsamu ni wọ́n àbó lè dákọ àfáà kan lẹ̀ Yorùbá tí ì sí ológun sọ lè dákọ àfáà kan lẹ̀ Yorùbá tó lóókọ nínú àwọn àfáà jọ̀hún tí kì í ṣológun ológun náà kàlẹ́ gbóná ni wọ́n sáwọn kan ní máa dájọ́ ọkú fáwọn èèyàn ni tí wọ́n ní ọjọ́ méje òní àwà jẹ mọ́sà rẹ̀ sáwọn kan ní máa ṣe bẹ́ẹ̀ ni sáwọn kan ní máa sọ pé lágbájá ó sì mọ ara tí ó sì mọ ara irú ìsìláàmù wo nìyẹn ìyẹn kì í ṣe ìsìláàmù tádé ibi mú wá ìyẹn kì í ṣe ìsìláàmù tádé ibi mú tí wọ́n ti ń ṣù anga face àwọn màáfà nu àwọn màáfà ológun nu tí èbá jẹ́ pé ọjọ́ màáfà ológun kí ló ń tẹ anga face sí ẹ́ alólógun bàbá yín ó sì ń tẹ anga face ṣé ká má sọ̀rọ̀ pé bàbá yín jẹ́ ológun mọ́ ni ṣé wọ́n èso ológun ni ṣé wọ́n èso nákàlẹ́ ni ṣé wọ́n èso atíà ni. ṣé wọn kì í sa ṣèfì ni wọn sa ṣèfì ṣèfì ṣèfì gbóná ṣé wọn èsà ni ṣé wọn kì í sa sàràtúlì fáàtì ni ẹ ṣé wọn èsà dàlélù ni ẹni tí bá ti ń satíà olóògùn ni tó bá ti ń satíà olóògùn ni ẹbọra ni irúnmọlẹ̀ ni. ẹni tákìdọ̀ ọba ti yé tí kàn ń kírun kò lè nírun ìyá tí ń kírun tó tó tó lọ ra òkà àtàjà kí nìyẹn ní í ṣe pẹ̀lú ọjà títà gbogbo ẹ̀yin tẹ́ ẹ lọ fẹ́yàwó lé tẹ́ ẹ kàn ń bọ́ wọn tẹ́ ẹ jẹ́ kí wọ́n máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn alùsùn náà ẹ wò ó ẹ ti fi abẹ́ jóná ẹ ti fi abẹ́ jóná sábà àwọn obìnrin náà ni wọ́n ń yọ ṣọ́ọ̀ṣì lọ ni wọ́n ń yọ ṣọ́ọ̀ṣì lọ yìí Ètò tó bá ń jò ní ìtọ́ lòun wá aṣọ òkè dilẹ̀ tó òsì dilẹ̀ ọlọ́run ló mọ iye ẹgbẹ̀rún àwọn obìnrin tí wọ́n borí tí wọ́n rí ń bẹ̀ ọlọ́run ló mọ ẹgbẹ̀rún àwọn obìnrin obìnrin tí ń kírun lẹ́ẹ̀dì ọkọ tó sì lọ pàdé kílọkọ ló kọ jíjẹ kàlẹ́ndà ẹ́n Daniel kàlẹ́ndà láwọn obìnrin tí wọ́n láwọn ń kírun wákàtí márùn tó lọ pàdé kàlẹ́ndà irú ẹ̀sìn wo nìyún irú ìsìláàmù wo nu ìsìláàmù kò kí irun kò gbọ́ pé wòlíì kan fẹ́ sókè dilẹ̀ kó tún lọ ọbẹ̀ kó tó lọ máa ṣe àmì ló kọ Jésù bẹ́ẹ̀ so sì lérò pé mùsùlùmí sì ní ọ ẹ ṣe mùsùlùmí wàláhì ẹ ṣe mùsùlùmí ẹ à máa ní láti máa kírun ah ìsìláàmù jùrún kíkí lọ ìsìláàmù ó jùrún kíkí lọ tó o bá ti ní àkìídà àsọ̀híhà àdìọ́kàn tó lálàáfíà tánẹ́bì mú wá tó ní orígun mẹ́fà táwọn orígun yẹn sì pín sí ẹ̀ka tó bá ti ní ò nírun ọ̀dà àwọn ìyàwó yín tí wọ́n ń kírun tí wọ́n ń lọ ọ̀dọ̀ ìlẹ̀rọ̀ ńkọ́ ìlẹ̀rọ̀ òpùrọ̀ sáwọn náà ṣé mùsùlùmí náà làwọn náà ẹ̀ àwọn kan lọ sí orí ilẹ̀ àwọn tó gúnṣẹ́ ń bẹ lọ́tọ̀ àwọn tí síkírù ń bẹ lọ́tọ̀ sáwọn ìrún náà ṣé mùsùlùmí náà làwọn náà ògidì ẹlẹ́bọ ògidì àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́bọ funfun àti ẹlẹ́bọ dúdú kókó ọ̀rọ̀ rèé kíkọ́ lẹ̀sìn wa irun náà ẹ̀ mọ̀ kí láti ti ń kírun apá ẹ̀ yọ ọ́ lẹ̀ ìtàn ẹ̀ yọ ọ́ lẹ̀ yóò lóun kàn da ìborun ìborun jẹmọ́ran kan borí sẹ́rùn náà ní kíhùn ọ ò nírun ọ ò lákìídà o sì ń pẹrẹ mùsùlùmí sódìgbò bá tó wọnú sàárè kó o tó gbọ́n alábùsísì nìyí bẹ́ẹ̀ ta gààrí ẹ lọ kọ́ gààrí títà bẹ́ẹ̀ tèlùbọ̀ ẹ lọ kélùbọ̀ títà bẹ́ẹ̀ ta iṣu ẹ lọ kọ́ṣu títà tọ́ba wá di bí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ ráàyè láti kọ́ báwo ló sì fẹ́ jẹ́ lẹ́sìn tọ́ọ̀bà kọ́ ẹ̀sìn a sì ní ọlọ́ léèké o ti dàgbà léèké o ti bímọ o ti di girama irú àwọn wáàsì báyìí àwọn wáàsì tó lágbára tó lágbára báyìí ẹ̀ àwọn wáàsì tí ń ta ọ̀nà ọ̀fun yàtọ̀ sí àwọn wáàsì arìnrìn ọ̀ yàtọ̀ sí àwọn wáàsì tí ń rìnyàn lọ́kàn. àwọn àṣì ẹ ọgbọ ọgbọ kí ni ẹ ẹyìn tí gbọ àwọn kí ló fẹ́ gbọ́n bí yìí kò lè gbọ́ náà tí èkú kí ló fẹ́ gbọ́n bẹ́ẹ̀. kẹ́ ẹ gbọ́ wáàsí tí ó tún ayé yín ṣe nípa àkìdá yín àdìọ́kàn yín tẹ́ ẹ̀dẹ́bọ mọ̀lẹ́bọ. tẹ́ẹ̀dá kúfúrú mọ̀ ní kúfúrú ọ̀nà tí ìrun yín fi lè ṣàǹfààní fún yín nìyẹn ọ̀nà tẹ́ ẹ lè gbà kírun tẹ́ fi nírun nìyẹn ọkàn wà fẹ́yàwó kánú lé ọkàn sáà ń bọ̀ ọkàn sáà ń bọ̀ ọ̀nà wa kàn da ìbòrí kan borí ẹ̀ẹ́jọ gbádùn ni torí àìgbádùn tiẹ̀ wọ ọkọ. bó o ṣe mú ẹ̀sìn bó o ṣe fọwọ́ gẹ́ngẹ́lẹ́ mẹ́sìn báyìí náà ló ran ìyàwó rẹ̀ ẹ gbọ́dọ̀ ní hálíkọ̀ ẹ̀lìmíyà àsùníyà ìjókòó mọ̀ tó jẹ́ toní ti súnà tẹ́ẹ̀mọ̀ kóra yín lọ tó jẹ́ pé wọ́n mọ̀ ṣàlàyé àkídà fún yín èyí ni gbàgbọ́ mùsùlùmí sí Allah èyí ni ìgbàgbọ́ mùsùlùmí sí àwọn ànábì èyí ni ìgbàgbọ́ mùsùlùmí sí àwọn màláíkà èyí ni ṣebí ẹnìkan ń sọ ń jò ní wípé ok orí ètò yìí náà ni kéèsì kan tí ẹnìkan ń sọ pé ọtakù kọ́mọ rẹ̀ ò fẹ́ ẹnìkan wọ́n wá ń bi léèrè pé kí ló fà á ọwọ́ á ní ọlọ́run bò ń sọ̀rọ̀ pé kẹ́ mọ̀ fẹ́ra wọn òun náà sì ń kírun òun náà sì ń kírun ìyẹn sọ pé Ọlọ́run bò ń sọ̀rọ̀ ẹ ìgbàgbọ́ wa sí àwọn ànábì Ọlọ́run ó takun tó sọ̀hún ìgbàgbọ́ wa sí àwọn màláíkà ó takun tó sọ̀hún ìgbàgbọ́ wa sáwọn tírà Ọlọ́run ó takun tó sọ yẹn ẹ wá wo iye àwọn tí ń sọ pé Ọlọ́run bá wọn sọ̀rọ̀ lónìí kódà èyí tí ń tepo lóde ìyẹn elépo òun náà ti dá sẹ́ńtà lẹ̀ bọ́lọ́mbó ń sọ̀rọ̀ èyí tí ń ta èlùbọ́ òun náà ti dá sẹ́ńtà tiẹ̀ lẹ̀ èyí tí ń ta sọ́ngbági kò ta sọ mọ́ òun náà ti ní ọlọ́run ti ń bò ń sọ̀rọ̀ ṣé rándanràndan tẹ́ ẹ̀bà kú náà nù. <laughs> ikú yín ọ̀dá lásìkò yìí o àfi kẹ́ ẹ lọ tún ṣe. so ìgbàgbọ́ wa sí àlọ́ọ̀ ìgbàgbọ́ wa sí àwọn màláyíkà ìgbàgbọ́ wa sáwọn ànábì àwọn tírà ọjọ́ kẹyìn kádàrá ọ gbọ́dọ̀ yí ọ yékéyéké sọ mọ̀ pé ara ìgbàgbọ́ wa sí kádàrá tí ò yí ọ làwọn kan fi ń tàn ọ jẹ wípé òkè àtúnyàn ń bẹ sọ wọn pé ó ń lọ ọbẹ ó sì ń kírun ó ń lọ òkè àtúnyàn. níbo ni aláwọ̀ pè lókè àtúnyàn fún ilé ayé tó fi ń lọ bẹ̀. Eh? so ẹ ṣẹ̀sìn ẹ ń bá fẹ́ ṣẹ̀sìn yóò kọ́ nípa ẹ̀sìn ni àní o lọ mọ́dírásà o ti dàgbà mọ́dírásà àwọn àáfàá súnà ti ń bẹ káàkiri àárín ìlú. tó kálukú ti ní ọjọ́ tí máa kọ̀yàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹ lọ farabalẹ̀ kẹ́ẹ̀kọ́ torí pé ẹ̀sìn ni ó kù yín kù ẹ̀sìn ni ó kù yín kù bẹ́ẹ̀ bá wọnú sàárè gbogbo ata tó ń tàn gbogbo èlùbọ́ tó ń tàn gbogbo irú gbogbo aṣọ kankan gaari nkankan n ò ní símọ́ ọ ẹ ní ráàyè àti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ṣùgbọ́n ẹ ráàyè òde ẹ wàá ju ìborùn ẹ wà sọ́ká ẹ sọ sí jìkà ṣé bí ó ṣe kí wọ́n mọ̀ lóborù nu ẹ́ ọmọ mùsùlùmọ́ ṣé mẹ́sẹ̀ ní kí wọ́n mọ̀ lóborù nu ohun tí wọ́n ní kó o dàbò gbogbo ara rẹ ọ wá sọ sí jìkà nígbà tí nígbà tí ọba bá ju urùkẹ̀rẹ̀ tó jù sí jìkà. ẹ wá ń wáyé lọ́sàn-án ẹ̀ ń wáyé lóru ẹ̀ ń wáyé lọ́sàn ẹ̀ ń wáyé lóru ẹ̀sìn tẹ́ ẹ̀ tuntun rí ẹ̀ wáyé ẹ̀ mọ̀mọ́ ẹ̀ kọ́ mọ́ ọkọ òmùgútọ̀ ya òbí òmùgútọ̀ mọ́mọ́ ọmọ ọmọ ọ̀pọ̀lọpọ̀ yín wá rìn ìhòhò ètí inú rẹ̀ ó ga bíi kí ẹ̀yin ràkúnmí ó ń soge náà nú o ńgbà ńgbà bàbá ò gbádùn ìyá ò gbádùn ọmọ ò sí lálàáfíà bàbá ò gbádùn ìyá ò gbádùn bàbá àtìyá tí wọn jọ gbádùn ṣé ẹ pé ọmọ lálàáfíà ni ilá yànṣá Allah àfi tí aláwọ̀ bá fẹ́ nìkan ló kù àfi tí aláwọ̀ bá fẹ́ nìkan ló kù ìwọ sáàmù ṣe ń tọ́ bá wù ọ́ ò ní gbọ́ èmi dọ́ ọmọ ò ní gbọ́. ò ní gbọ́ mọ̀ ṣe ń bá wù ọ́ ọ́ rí gan tán bá ní kán gbókù bọ́ta ni ó gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ ńgbọ́ bá dòkù tán bá gbé bọ́ta nísìn ó rí pé ọ̀rọ̀ ó wájú ọlọ́run láti ń sọ fún ọ lọ ní ìjókòó súnà tó lọ ọ èdè abínibí rẹ tó bá ní ìgbà yẹn ni irun tó ń kí ó tó wúlò fún ọ ìgbà yẹn ni ààwẹ̀ tó ń gbà ni ó tó wúlò fún ọ ṣe mọ̀ pé lómi ìlọ́mọ́kà tí ò wúlò fún àwa àti ìlọ́mọ́kà alhamdulilayi àwọn ò tí ń ti wa ṣùgbọ́n àwọn kan ti lọ sí òwúlò fún wọn kí ni òjò wúlò kò sẹ́kọ̀ọ́ ni ẹni tí ò ní mọ́nì tó lọ tó lọ sí mọ́kà. ó lọ ilé gogoro mọ́kà ni ó lọ ilé gogoro ti ń bẹ mọ́kà àtàwọn àpáta ti ń ni ó rí bí àwọn tíátà ti ń rọra wọn lọ sí yájì àwọn tíátà àwọn tíátà ẹ kíru kó ló ń lọ mọ́kà kí ló lọ sí mọ́kà ó sì rìn afẹ́ ọbẹ̀ tọ́lọ̀ ń lọ sí mẹ́kà ọ̀nà jù lọ ní tọ́rísìmù ló ṣe lọ àtàwọn akẹgbẹ́ rẹ̀ ẹjẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀ àsìkò ká sòótọ́ ọ̀rọ̀ la wà yìí bá a sọ àkù bá àwì àkù ọ̀tí ẹ̀ lè ṣẹ̀rù bà mí ọ̀kan ní tẹ̀lé tí n bá sọ fún ọ ni and it's your problem ìyẹn ṣe problem tèmi ó ṣe yóò dán lójú àìlẹ́kọ̀ọ́ yín làwọn tí wọn kì í ṣe mùsùlùmí náà fi lé wá ń bọ̀ ọ́ wọ́n ti mọ̀ pé wọ́n ti mọ̀ pé dànìdànì ni ọ́ náà fi wá ń bọ̀ ọ́ èwo ló tún wá pàdé mi nínú wọn. ń ṣàlàyé bíbélì ọwọ́ rẹ̀ fún tí ó sọ pé òun lọ mú èsì wá oríkì bíbélì tó gbé lọ́wọ́ òun ń kì í fún un. islam lẹ̀sìn ọlọ́run islam lẹ̀sìn àwọn ànábì ọlọ́run islam lẹ̀sìn tá a bá láyé bẹ́ẹ̀ nìkan bá sọ pé ṣàgó la bá láyé kó wá proof ẹ̀rọ ní pa á ṣàgó bá dámọ̀ láyé ni gbogbo pé ṣàgó wálé ayé tó sì pé three hundred years ni àti ṣàgó àtògùn àti ọya gbogbo àwọn òòṣà pátápátá wọn ò tí ì wọ five hundred years wọn ìwọ five hundred years láyé ẹ àmọ́ ní ẹ̀sìn àbáláyé kí ni kí ẹ̀sìn àbáláyé lẹ́yìn ìsìláàmù ẹ pẹ̀sìn ẹbọ lẹ́sìn ẹbọ ẹ pẹ̀sìn bọ̀rìṣà lẹ́sìn bọ̀rìṣà ẹ yé pè lẹ́sìn àbáláyé mọ́ ìsìláàmù lẹ́sìn àbáláyé ọmọ àlè nìkan ni ó sọ pé ìsìláàmù kì í ṣe ẹ̀sìn àbáláyé ọmọ àlè nìkan ni ó sọ pé ádámù kì í ṣe mùsùlùmí kí wá lẹ̀sìn ádámù àbọ̀ wá jó láyé ni sọ wá pàtẹ́wọ́ ni sọ wá lùlù ni sọ wá kọrin ni kílẹ̀ sìn ẹ̀ àbí òsín lọ́hùn ṣé ádámù òsín lọ́hùn ọkàn wàá jẹun ni bí wọn náà ṣe ń jẹ káàkiri bí ẹran lónìí torí wà àtẹran ẹ fẹ́ yàtọ̀ síra yín ẹran ọmọ tó wá ṣe láyé yóò kàn jẹ yóò jẹ rí yóò jẹ lùbọ yóò jẹ gàrí ó ń gàrí so wọn lè pa olówó ẹ̀ lè pa olówó ẹ̀ lè tà á olè lè gbé lọ ọkọ̀ lè gba tí ó kù gífà ìgbésí ayé rẹ kalẹ̀ hayawan bí ìgbésí ayé ẹranko ni bí ìgbésí ayé ẹranko pọ́nbélé Allah ó rẹ o kì pé a fi ń yọ̀ ọ́ o ipò yàyàkuyà mọ́ náà lọ́wọ́ a fi yọ̀ ọ́ o à ń pè ọ́ sákìyèsí ni. kọ́lọ́njẹ́ ò gbọ́ kọ́lọ́njẹ́ ó wúlò fún ọ. tọ́ níparí lórí ẹ́písòdù yìí ìwọ ọkọ yẹn tètè lọ kọ arábìnrin yẹn sílẹ̀ kò sí àmọ̀ràn míì kò sí ẹ tún wò lójú ta ló fẹ́ mọ̀ wò lójú ẹni tí ó kù nù ìsìláàmù tí bàbá ẹ̀ sọ pé òun kọ́ lọ́mọ tó níye ọdún tó fi lọ sínú ẹ̀sìn míì tó tún wá padà wálé nípasẹ̀ rẹ tó tún wá ń ṣe mọ̀nàmọ́ná à tàbá ní ọmọ wò lójú tọba lọ kú wàhálà gidi nìyẹn o tọ́ọ̀bà tí ìyanjú ọ̀rọ̀ wàhálà gidi ni o aláwo ṣàánú wa so ẹ jẹ́ ká dúró ń bẹ̀rù ní orí ẹ́písòdù yìí ẹ jẹ́ ká bọ́ sórí ẹ́písòdù one oh two so màá come back live inshallah assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu